الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أفوني ترى إن شاء الله nípa àwọn àṣírí ẹni léṣe àti rán àwọn díẹ̀ eléyìí tí ń bẹ fún ìṣírí ẹni léṣe kọ̀ọ̀kan wọ́n ti ṣàlàyé àlùmọ́ọ́bẹ̀ha eléyìí tó ṣe wípé ìṣírí ẹni ni tó mú kí eegun orí ọ hàn ní kéèyàn sọyà lóko kókò yọ wá fa awọ orí ya kárí eegun orí ní kéèyàn ọ̀rẹ́ yẹn lọ́bẹ lórí kiri rẹ tọ́ arẹ lọ́bẹ yìí kó mú kí awọ orí ó fojú hàn eléyìí ni wọ́n ń pè ní almọ̀dẹ́hà wọlmọnàkìlà òun náà lè tó ṣe pé ọ̀yà ọ̀wọ̀ orí ọ̀yà eegun orí ó sì eegun orí bó tilẹ̀ jẹ́ pé kò débi tí ọpọlọ wà àmọ́ sí eegun orí ó mú nínú eegun orí ó sì kúrò láàyè rẹ̀ ṣùgbọ́n kò débi tí mùdùnmùdùn ọpọlọ wà ilé náà ń pè ní almunaqila èyí tó bá wá débi tí ọpọlọ wà tí mùdùnmùdùn ọpọlọ wà fahiya alma'muma òní wọ́n ń pè ní alma'mumatu wọ́n fọ́n yàn lórí kórí ó sì fọ́ débi tọpọlọ àti mọ́ọ́dẹ́hà ètò mú kí eegun orí ọ̀hàn síta àti mọ̀nàkílà èyí tó mú nǹkan kan kúrò nínú eegun orí àti múmà eléyìí tó ṣe pé ọfọ orí débi ọpọlọ sólòsòdíà èyí owó lè jẹ nínú sẹni léṣe yìí ìdá kan nínú mẹ́ta owó ẹ̀mí lọ́sàn o ẹnikẹ́ni tó bá ṣèyàn léṣe bẹ́ẹ̀ yóò san ìdá kan nínú mẹ́ta owó ẹ̀mí ìyẹn ni ràkúnmí mélòó ràkúnmí mẹ́tàlélọ́gbọ̀n àti ìdá kan nínú mẹ́ta. torí rẹ̀ ìyàmẹ́nì kéṣe ẹranko lọ́sọ̀ pé o ti ṣe o ti ṣe náà nìyẹn kò sí ní tí ó ṣẹlẹ̀ ó rí i pé mẹ́wàá ó ṣẹlẹ̀ nítorí pé ìyàn lélẹ́yìí kéṣe ẹranko ló bá sì jẹ́ pé dinar ló bá fẹ́ san ìdá kan nínú mẹ́ta ẹgbẹ̀rún dinar ó di ọgọ́rùn mẹ́ta dinar àti dinar mẹ́tàlélọ́gbọ̀n àti ìdá kan nínú mẹ́ta dinar ńlọ́sàn lórí pé ọ̀fọ́yàn lórí ètò àwọn asọ tó máa fi dákọ ara tó máa fi halẹ̀ tó máa fi máa fọ orí ẹ fọ òwò ríran wò èyí yòówù ọba lè jẹ nínú fífọ́ orí tó bá sá ti sí awọ kú tá a bá fi lè rí egun orí àbó sí awọ kú ó tún fọ́ egun àbó tiẹ̀ tún fọ́ egun ó tún fọ́ débi tọ́pọ̀ lọ́wọ́ ọ̀daràn wàá san ìdá kan nínú mẹ́ta díyà wa kadhalika al-ja'ifah bẹ́ẹ̀ náà ni kí wọ́n ṣèyàn léṣe ní ìṣeni léṣe tó dínkùn bí kò gún yàn lọ́bẹ ó gún lọ́bẹ gba iwájú àbó gún lọ́bẹ gbẹ̀yìn ọ̀bẹ wa dénú wọ́n á san ìdá kan nínú mẹ́ta àdíyà wọ́n pè ní alìjẹ ifá min aljawf látara aljawf ikùn. ìyẹn ni kó gun lọ́bẹ ọ̀bẹ dínkù tèwọ́ tó ń sábẹ́ sùn tó ń kọ́ ká lọ́gbọ́n yẹn o láì jẹ́ kó ń ṣiṣẹ́ alápatà ọ̀fẹ́ wọ̀ gbòòrò níbi táwọn èèyàn ń gbé níbi tá ti lajú ọ̀wá ń sọ̀bẹ́ má dì jásẹ̀lẹ̀ ta ìṣẹ̀lẹ̀ ó ti yọ bẹ́ẹ̀ ọ̀pá màálù ni. dáhùn kó ríran o aláìlájú ara oko ìlú kò ní kí wọn máa gbọ́bẹ̀ wọnú ìlú kó gbé àdákọ́rùn kó fi wọnú ìgboro ambọ̀sibọ́sì ń gbé bàńká láì ṣagbófinró awọ wa ṣẹlẹ̀ ta ìṣẹlẹ̀ ó ti máa kọ́ ọ bọ́bi tọ́bẹ̀ wà yọ yọbẹ yọ̀bẹ lápò gbogbo èèyàn wà túlẹ̀ eléyìí túmọ̀ sí pọ́pọ́lọ́ olúwa rẹ̀ ò pé dáadáa o ṣe eléyìí tọ́ ọ bá fi lè gúnyàn lọ́bẹ̀ pínrín tọ́bẹ̀ bá fi lè wọ́kùn rẹ̀ ọ̀sán ìdá kan nínú mẹ́ta owó ẹ̀mí eléyìí jẹba àwọn eléyìí ni àwọn àṣeniléṣe tá a máa ti torí rẹ̀ san ẹ̀díyà. E tó bá jẹ́ pé ẹni tó fọ́ni lórí ó lórí ni lọ́nà tó ṣe pé kò mú kí egun hàn síta ó fọ́ lórí ṣùgbọ́n awọ náà ló sì wà ń bẹ akànrí tẹ́jẹ̀ ń dà ní. eléyìí kò sí díya owó ẹ̀mí ìdákanu mẹ́ta tí ó san o. ọfọ lórí arí ẹ̀jẹ̀ ààrẹ egun orí ambọ̀sibọ́sí pápò fífọ́ tó fọ ó tún fọ igun ambẹ̀lẹ̀ ntàsí pápò ọfọ débi tí ọpọlọ wà gbogbo eléyìí ọ̀sẹ̀lẹ̀ ṣùgbọ́n ààrẹ jẹ eléyìí irú rẹ̀ kọ́ ní ọ̀sán ìdá kan nínú mẹ́ta owó ẹ̀mí ètò ìbẹ̀fọ́ ni al-ijtihad. ìyẹn ní kádájọ́ ni ó wò ó kí ni tá a lè ṣe fún olúwa rẹ̀ torí pé kò sí nǹkan tí sẹ̀rí àsọ pé ká gbà lọ́wọ́ rẹ̀ pàtó adájọ́ ni ó wá wò pẹ̀lú bó ṣe fọ́ lórí yìí tá orí òkè lọ san báyìí fún gbogbo eléyìí tá à ń sọ tó bá yẹ kó o ṣèṣì fọyàn lórí ni o ó ṣèṣì fọ́ lórí láàrin egun orí ó ṣèṣì fọ́ lórí mọ́ eegun orí ó ṣèṣì fọ́ lórí fọ́ eegun orí débi ọpọlọ ó ṣèṣì gún lọ́bẹ̀ wọ̀kùn lọ́sàn-án ìdá kan nínú mẹ́ta owó ẹ̀mí o tọ́ba jẹ́ pé ọba máa máa ṣe bẹ́ẹ̀ ni fàfi hilkisọ́ọ̀s agbẹ̀sán wọ́n fún orí ẹ orí rẹ ọ̀wọ́n ju tiẹ̀ lọ bí ọba farabalẹ̀ wọ́n sọ ọ́n sẹ́kẹ́sẹ́kẹ́ wọ́n fi fọ́ orí rẹ dọ́gba pẹ̀lú tiẹ̀ tọ́ba sì ṣẹlẹ̀ yìí pé ọ̀bẹ ló gún kùn kò sí wàhálà déédéé ibi tó ti gún ọkọ̀ ọ̀bẹ bọ̀kùn tiẹ̀ náà kí wọn náà rí bí ṣe rí ìbọ̀ yẹ kí adánájọ́ ni ọ kọ́kọ́ dájúra rẹ̀ náà kó náà rí bí ṣe rí náà eléyìí jẹ́ tó bá já ṣìṣe tó bá máa máa kò sí náà ní agbẹ̀sán náà báyìí wa kadhalika. fi jirahil jasad bẹ́ẹ̀ náà ni tó bá ṣèyàn léṣe lára táwọn akẹ́ wọn gúnyàn lọ́bẹ̀ẹ́ ń kùn ìṣẹ́ni léṣe lára ló ń kò sí kéṣe lórí tó bá jẹ́ pé látàrí àṣìṣe iná ló fi ṣèyàn léṣe lára oge lọ́wọ́ òṣèléṣe lẹ́sẹ̀ eléyìí. kò sí nǹkan kankan pàtó táì pé kò san àyàfi tádájọ́ bá rò pọ̀ yẹ kò san eléyìí bẹ́ẹ̀ nu àyè tí sẹ́rí àfáyé lẹ̀ fàdájọ́ an yanzura fihi bi ra'yihi wa yajtahida fihi bi ilmihi nítorí rí pẹ̀lú màtọ́lọ̀ fún ní ọ̀sọ̀ pípọ́n lọ san ẹni tó léṣe lára ni o àwọn tó bá máa ó sì wọn náà léṣe ni òkòjò yọ ọ sí wàhálà tó bá sá ládàá lẹ́yìn ọ̀rùn wọ́n sá wọn náà ládàá lẹ́yìn ọ̀rùn gẹ́gẹ́ bí àwọn tí máa bá wọn polongo òbò yẹn àwọn máa ta tá máa kó àdáká wọ́n máa fàdá dẹ́rù bá wọn yẹn kó wọ́n sá ọ kó wọ́n sá ọ sáwò sáwò kí wọ́n náà ríran o tẹ̀yìn tó bá máa máa sá yẹn wọ́n sá ni o lófin ọlọ́run ṣe wí ni o sẹ́yìn mọ̀ pé ńgbà tó kọ́ àwọn ọ̀daràn lọ́pọ̀ láwùjọ ọ̀daràn ò sì ní fẹ́ kí wọ́n fojú òun ríru tí òun fojú àwọn èèyàn rí àwọn ò fẹ́ ṣẹ̀ríà ìrẹ́ àwọn ṣèjọ́ ta àṣẹríà tọ́ ilé ìjọba. ولا يعقل جرح إلا بعد البرء tọ́ àgọ́ kí tó o bá ṣèyàn ọfọ́ lórí arí egun orí ọfọ́ lórí egun orí tún fọ́ ọfọ́ lórí egun orí fọ́ ó débi ọpọlọ wọn lọ san ìdá kan nínú mẹ́ta owó ẹ̀mí ogun lọ́bẹ ọ̀bẹ dẹ́kun ọba àjẹwájú ló gun gbà bẹ́yìn wọn lọ san ìdá kan nínú mẹ́ta owó ẹ̀mí ok tó bá wá ṣẹlẹ̀ yìí pé òsèèyàn léṣe báwọn ṣé ní kété tó bá ti sèyàn léṣe náà láti kíkọ lọ sàdákanu mẹ́tò wẹ́mi rárá o wala yu'qalu jurhun illa ba'da al-bur'i wọn ní san owó tààrà ìṣeniléṣe ó dìgbà tẹ́ni tá a ṣe léṣe tí ojú egbò bá san lójú egbò ṣíṣe léṣe tó ṣe léṣe bá san tẹ́yìn kú òun bẹ́ẹ̀ ìgbà náà ni wọ́n tó ní kọ́ sanwó ẹ̀mí o lórí àyè bá a mà kó pé orí tó náà ni ọba kú ọba kú òkúkú palẹ̀ kan kó má ti pé ọ̀bẹ tó góńkùn ni ọba bá kú ọba kú òkú ìwọ lọ pa tọmọ pé tó má ti gba díyà lórí kó ọfọ lórí tó bá padà kú o lè túlẹ̀ èmi ti san èyí tẹ́mi ṣe àmúwá ọlọ́ọ̀ni yòókù tọba sì gun lọ́bẹ̀ ń kùn tí wọ́n ti gba díyà lọ́wọ́ rẹ tó bá padà kú gbogbo ara lè yín àwọn lè pe jọba gbà lẹ́jọ́ fún un tọmọ wa sí láti sanwó ẹ̀hún téèyàn kú ló kú ni nítorí de eléyìí ló ṣe jẹ́ kí wọ́n ní gba kọ́bọ̀ lọ́wọ́ ẹnìkan ó dìgbà tó ń tún ìbá gbádùn lọ́dọ̀ ẹni tá àgbálẹ́ tí a máa kú ká tó wá pẹ́ ẹni tá a fọ́ lórí ẹni tá a fọ́ gún mú a máa kú kátó pẹ́ ẹni tá a gún lọ́bẹ tó jẹ́jẹ́jẹ́jẹ́ loníkùnsìgbèkùn rẹ̀ lẹ̀ tí wọ́n kọ̀ bẹ́ bọ́ jẹ́jẹ́jẹ́jẹ́ lórí ń bẹ lọ́rùn olórí tí wọ́n fọ́ lórí àsèké tó bá ti wá kú un àwọn èèyàn rẹ̀ ọ̀gbọ́dọ̀ kúnnu láti tìràn mọ́ pé wọ́n ló ṣe kí ni wọ́n lọ pa yàrá wọnú rẹ́kọ́ọ̀dù pàpà yẹn ní ọ̀hún bàbá ti ń lọ òun ó ti pààyàn rí o à ọlọ́mọ sì tù wá bẹ́ẹ̀ torí ẹ̀ sọ ọwọ́ rẹ gidigidi kó sọ́ra rẹ gidigidi kọ́lọ̀ ọmọ ti tọrọ kọ́ lọ yọ àdá kọ́lọ̀ ọmọ ti tọrọ kọ́ lọ yọ bẹ́ẹ̀ tí ṣètò ànìbá gbà lù lọ́wọ́ rẹ̀ nǹkan wọn kàn gbà lù lọ́wọ́ rẹ̀ ni wọn kàn sa ni wọn bá da padà sọ́wọ́ rẹ̀ wọn bá rẹ́jẹ̀ ni wọn náà bá túlẹ̀ èmi kàn mọ́ sà lọ́wọ́ ta ta lọ́mọdàjáde ìbá àwọn kúkú rí ṣètò àná ilé ìjọba wọn máa bẹ̀rẹ̀ على غير شيء مما دون الموضح فلا شيء فيه ẹni tá a ṣe léṣe tí èsè tá a ṣe tí ò tó ìfọ́ni lórí tó mú kí àwọ̀ orí ọ̀fojú hàn ta. èyí tá a sọ pé kò sí díyà kan pàtó ń bẹ tó sì pé adájọ́ ni ó gbìyànjú tó bá rí nípa rẹ̀ tí ẹni tá a fọ́ lórí hùn tí ojú egbò bá san tí ó sì fi àléébù kankan lẹ̀ ọ̀sán ojú rẹ̀ parí dáadáa kò sì jálébù kò fojú àpá burúkú sílẹ̀ ń bẹ́ẹ̀. fala shay'a fi kò sí nǹkan kan ya ọ̀ràn yẹn tá nìkan sàn sọ̀rọ̀ pé ẹni tó yàn lórí tí fífọ́ tó lórí tí ò fi egun orí hàn kò sí díyà kankan tí ó sàn àrètí ọba gbádùn tó bá bá kú ọlọ́pàá ó ti wá gbádùn àwa rí i pé kò kankan ń bẹ̀ torí ok ìgbà tó san àárí kó lé pọnpọnpọnpọn ọsàn bí ìgbà tí nǹkan kan ò sí ń bẹ̀ rí tó tí gbogbo orí eléyìí bá ṣẹlẹ̀ kò sí nǹkan kan tí wọ́n ní kó san ju àbùkù tó kàn lọ wàá kan àbùkù inú rẹ̀ ó dùn torí kọ́ ọmọ bá fọ́ yàn lórí mọ́ lọ́la bí kò sọ pé kò tí ọmọ lè fosùn kàn ojoojúmọ́ kọ́ ọmọ jẹ gbógún mẹ́wàá láàárọ̀ mẹ́wàá lálẹ́ lẹ́yìn tí wọ́n máa fi omi yìnyín tí wọ́n máa fi bọ́ ọ nídìí kí wọ́n á tu ẹgba mẹ́wàá sí ọ̀ǹdì tó wọ́n gbà àsìkò tí ẹgba yóò sì wáyé àjọ jẹ́ àsìkò ọyẹ́ so <laughs> wọ́n á dijọ́ mi tó bá rí i pé wọ́n ń sọ̀kò ó mèrè sàlẹ̀ so ń tá bá rí torí pé wọn gbọ́dọ̀ fi àwọn ọ̀daràn lẹkẹ a máa lọ lé yín gbà tó jẹ́ pé orí rẹ̀ san ẹn yóò tún ṣe ń jọ mi pé màá rọra fọ ní ìnífọ pọ̀ gẹ́gẹ́ bíi tìjọ́ sí ìmọ̀ tó bá rántí ìsọwọ́ tí òun fi lé tó yóò máa sọ̀ra. وفي الجراح القصاص في العمد ẹjẹ́ àjọ yé wa o ìgbẹ̀san ìlòfin ọlọ́run lórí gbogbo ẹni tó bá máa máa ṣèyàn léṣe o tó bá máa máa ṣèyàn léṣe òfin ọlọ́run ni pé wọ́n ṣe wọn náà léṣe kò sáwàáwí kankan bẹ́ẹ̀ tó eléyìí jẹba o nítorí wọn máa fẹ́ fẹ́lẹ́ onítọ̀ bá sọ̀rọ̀ mo sì lè gé etí rẹ̀ ó sì gé etí bá ń jó bá ń jó nídìí etí rẹ̀ gbé etí tiẹ̀ náà wà ọlọ́run ṣe kò tí ì jábọ́ wọ́n gé tiẹ̀ náà wọ́n wọ̀n iye sẹ́ńtímítà àbí mìlímítà tó gé iye rẹ̀ wọ́n gé tiẹ̀ náà ó rí bá bẹ́ẹ̀ ṣe máa jóyàn gé tiẹ̀ e, nkálukọ́ jọgbọ́n síbi tù lọ. bákan náà ẹni tó sì kú ọ̀dà ìṣẹ́bù ọ̀dà ìṣẹ́bù lójú àwọn ọmọ rẹ̀ sì yá wọ́n wá ẹni tí ọwọ́ tiẹ̀ náà yìí yóò da ẹsẹ̀ bo imú rẹ tí awọ ọmú rẹ ó fi ya tí wọ́n bá wá gbà tí ọba ya iṣẹ́ abẹ ló kù gẹ́gẹ́ bó ṣe ṣe léṣe ó ṣe wọn náà léṣe ó tìyàn ṣubú ó fojúgun bó wọ́n ti wọn náà ṣubú sínú ẹ̀gún ojúgun tiẹ̀ ní òbò torójúgun òjòjúgun lọ tó bẹ́ẹ̀ ni nínú òfin ọlọ́run pẹ̀lú eléyìí làwọn èèyàn ṣe máa ń gbé lálàáfíà láwùjọ tó máa ti ń lò fún ọlọ wàlẹ́ ọmọ àlọ́ ọmọ ìyẹn bí ọba ni sẹ́ni tí ọ̀tọ̀ wọn náà ò tó ẹrú tí ọ̀tọ̀ ẹnìkan tòǹtòrí pé kálukú ọmọ ìpè tó ń bá fi lufin ìyá tí ó jẹ òun retí òun ọjọ́ bá wọn. illa fil àyàfi tó bá ṣe wípé ààyè ibi tí wọ́n ti ṣèyàn léṣe ààyè ní tó ṣe pé tá a bá ní ká ṣèwọ́n náà léṣe ń bẹ̀ ó lè mú kó o kú. àbí òye wa òun ṣe ọ́ léṣe láwọn màtáàlì wọ́n ń pè ní maqatil mawadi'u hassasa fil jism hiya àwọn ni màtáàlì àwọn àyè tó yẹ pé àwọn àìtó wà sensitive ni tó máa gba ibẹ̀ yẹn lè kú ẹ̀yàn kọ́ àwọn tí ń kọ́ ìjà tí àwọn ń kọ́ karate kung fu taekwondo gbogbo àwọn eléyìí wọn máa ń mọ mọkọọtì làwọn àyè kan wà tó yẹ kí lára wọn ti sàmì sí fún wọn ibi báyìí báyìí tí wọn bá gbàyàn ó lè kú. so irú àyè yìí ló ti wá ṣe léṣe ànígbẹ̀sán bẹ̀ yẹn torí kọ́ mọ́ bàjẹ́ pé ṣíṣe léṣe lásán ni wọ́n ṣe léṣe abápawọ̀ kẹlẹ́mà múma gẹ́gẹ́ bí ẹni tó ṣèyàn léṣe tó fọ́ lórí tó tún fọ́ igun orí ma tó fi dé àyè tí mùdùmùdù ọpọlọ orí wà a àti gbẹ̀sán ru eléyìí ó ṣòro torí tá a bá ṣe ó ṣeé ṣe kọ́ pé. sọ̀rọ̀ kéètì ẹ̀ bó ṣe wá òjijì lọ wá bọ́yọ̀ kò lọ sọ òjijì tó wá yẹn ọ̀fọ̀ ìmọ̀ orí ó sì débi tí wà. yàtọ̀ sí bá ní ẹ àwa náà fẹ́ ṣe ọ́ lè ṣe bẹ́ẹ̀ lè ṣẹlẹ̀ ní kébi bo orí rẹ ń atẹ́kùn lè rọ́ síbi tí kọ́ rọ́ sí pé èèyàn bá bẹ́ẹ̀ bákan náà ikùn bí ikùn ó lùyàn lọ́bẹ̀ ń kùn ó gun lọ́bẹ̀ ọbọ̀ sí kùn táwọn náà bá lágùn ọlọ́bẹ̀ ń kùn ó ṣe ṣe kí wọn mọ̀ kù kí wọ́n kù. wal munaqila àti fífọyàn lórí tí tó máa fọ àwọ̀ orí tí máa fọ igun orí tábà láàfọ igun orí rẹ̀ báwọn tábà pé ẹ fífọ lásán náà ni tábà mẹ́mìí jẹ́ lọ́ńkọ́ tó eléyìí wal-fakhidh akọni tó ṣèyàn léṣe níta àní fẹ́ ṣe wọ́n léṣe níta tóró lè bá bẹ́ẹ̀ kú wal-unthayayn ẹni tó ṣèyàn léṣe lẹ́pọ̀n àní ṣe wọ́n léṣe lẹ́pọ̀n torí kọ́ má jẹ́ pé ìwó tọ̀ wọ́sọ́l ẹni tó ṣèyàn léṣe léegun ẹ̀yìn àní ṣe wọ́n léṣe ní ẹ̀yìn wa nahwihi àti ntọ́jọ bẹ́ẹ̀ àti ntọ́jọ bẹ́ẹ̀ nítorí pé àwọn àyè tó jẹ́ pé tí wọ́n bá gbá yẹn ń bẹ̀ èèyàn lè bá bẹ̀ kú gẹ́gẹ́ bí eegun àyà eegun àyà tó wá kébé wọn ti sèyàn léṣe àní sèwọ́n náà léṣe ń bẹ̀ kú. lọ́ba tí wàá jẹ́ pé àwọn àyè tí yẹn ti lè kú ni wọ́n bá ti sèyàn léṣe fàfi kulli dhalika díyà díyà lọ́sàn owó ẹ̀mí àní sọ pé agbẹ̀sán tó dábàá lágbẹ̀sán ó lè bá ó lè mọ̀ ẹ̀mí tiẹ̀ lọ. tẹ́lẹ̀ ìjábọ̀ ti ṣe jẹ́ mẹ́kọ̀ọ́ á túmọ̀ sí pé kí wọ́n á select pé yes àwọn àyè tó lè pààyàn ní ti ṣe ọ́ léṣe tí wọn ò ti ní gbẹ̀sán. torí pé tó bá bá bẹ̀ kú tó bá bá bẹ́ẹ̀ kú á pa ọ̀ náà ni. lẹ́yìn rẹ̀ ìgbà tó ń sọ pé wọ́n san díyà wọ́n san díyà wọ́n san wẹ́ẹ̀mí wọ́n san ta ni wọ́n san wẹ́ẹ̀mí. sẹ́ni tó bá pààyàn ló máa ń san wẹ́ẹ̀mí ni àbí màlẹ́bí rẹ̀ ní ọ̀bà san sẹ́yìn kẹ́ni tó pààyàn tó bá lò ní ọ̀sán wẹ́ẹ̀mí ọmọ owó tó ń san ìgbọ́n sí ní ọba asán ni yóò fi já sí pé àwọn ń bá sanwó ọjà tí wọ́n rà torí kí wọ́n bá àjọ jẹ́ mọ̀lẹ́bí nítorí pé tí wọ́n bá dáadáa ó lè mú kí okùn ẹbí kọ́ mọ̀ yìí tó tó ní ọ̀sán ni àbí mọ̀lẹ́bí ní ọ̀bà san wọ́n ní wala tahmilu al-aqilatu qatla amdin wala i'tirafan bih mọ̀lẹ́bí kẹsẹ mọ̀lẹ́bí lásán ni wọ́n ń pè ní akila o iye kan ara alábàgbé alájọsí gbogbo wọn ní jẹ́ al àwọn eléyìí ò ní báyà gbé nǹkan kan nínú owó ẹ̀mí ọ̀ràn téèyàn dá lópin ìgbà tó bá jẹ́ ọ̀ràn àmàmàdà ọ̀ràn tẹ́ bá màmá dá orí ara yín lẹ́ fi gbé o èèyàn lè màmá lọ forí já ilé agbọ́n ó wá jẹ́ pé ọ́ àṣà báwọn ẹni tí ò forí já káwọn ọmọ tilẹ̀kùn lé wọn orí tiẹ̀ ni ọ̀dà ni ọ̀ yóò dàdí kókó torí wọn lọ mọ̀ọ́mọ̀ lọ́ọ́ pààyàn àsìkò tó gbé mọ́tò ọlọ́pàá bá orí ẹ sọ̀rọ̀ wọ́n lọ́ọ́ dáràn táwọn ń tì tó bá sọ pé àwọn ọ̀fẹ́ gbẹ̀san díyà nìkan ọ̀sán ìwọ́ lọ́ọ́ dà sàn àsìkò tó yọ adátọ̀ ń sáyàn wọ́n ní wọ́n mọ̀ pa ó sá alásàtúnsá ó sá alásàtúnsá kókú kò burú wọ́n á kọ́ ọ̀pá ọ̀wá ń sunkún òun wọlẹ̀ gbójú òkè ẹ sáàtú máa pé orí mi dàrú ó ti dàrú ti pẹ́ kọ́ dàrú so ìwọ lọ́sàn-án rẹ̀ táwọn bá ti láwọn ọ̀fẹ́ pọ́ díyà ní kò sàn àwọn kan tó sànù rẹ nu tẹ́lẹ̀ wọn kàn pọ́ dànù àmẹ́ni ìsìn wọn láwọn fẹ́ gba díyà ni ẹnìkan ní gbé o orí ara rẹ ló fi gbé wọlé àti rọ́ọ̀fẹ́ ń bẹ́ẹ̀. ọ̀pọ̀ àyàn ó sì yàn léṣe wọn á ló ṣe olómi ni gbogbo ọ̀ràn tó dá tó tún jẹ́wọ́ pé mi mọ dáa fámìlì kan ní gbé o fámìlì kan gbé nítorí pé ìwọ tọ ọmọra rẹ lọ tó sì mọ̀ kó sọ tá a bá dáràn ọlọ́run bó ṣe owó taràn fáwọn èèyàn ẹni tó ṣe léṣe àbí tó bá pa. wa tahmilu min jirahil khata'i ma kana qadra thuluthi fa akthara. tó bá jẹ́ pé èèyàn bá ṣèyàn léṣe bóyá ṣíṣe léṣe tó ṣèyàn léṣe ẹbí pọ́fọ́yàn lórí tá a wí kọjá àbọ̀kọ̀ bẹ́ẹ̀ bọ̀ yẹn ń kùn tá a ti sọ ṣáájú eléyìí tá a pe gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú wọn pé tí wọ́n bá ṣẹlẹ̀ èèyàn san ìdá kan nínú mẹ́ta owó ẹ̀mí tí owó òtanràn bá ti tó ìdá kan nínú mẹ́ta àwọn fámìlì ní ọba yẹn gbé lópin ìgbà tó bá yẹ pé àṣìṣe lèèyàn ṣe téèyàn fi dáràn ọ̀sà àṣìṣe ṣèyàn léṣe àwọn mọ̀lẹ́bí rẹ ní ọ̀bọ̀ gbé ìdá kan nu mẹ́ta àbí tó bá jù bẹ́ẹ̀ lọ bí ká tẹ̀ pọ́ pààyàn látàrí àṣìṣe ọ̀dẹ́gbó lọ ìwọ sì jẹ́ mùsùlùmí èé ṣe àwọn ọdẹ àwọn abọ̀gún tòjọ́ akábọ̀gún lọ́lọ́ pààyàn ọlọ́mọ bí ó sì dá yẹn ju rẹ̀ ọ̀rọ̀ mùsùlùmí là ń sọ bí o wọ́n á dẹ́gbó lọ wọ́n jẹ́ mùsùlùmí ebi ehoro ń pọ́ wọ́n fẹ́ pe ehoro jẹ wọ́n á dénú gbó ó dojú kan ó dojú ìbọn kọ ehoro bàbá síná fún un bàbá gbọ́ tó yàn ṣe ehoro ẹ́ ọ̀ kékeré tí mo gbọ́ ibi gbogbo ẹsẹ̀ lóògùn ẹ̀ torí pé gbígbọ́ lọ gbọ́ ọ ní dúró wò pé ṣé èèyàn ló wó àbí kí ó ti túlẹ̀ tẹ́lẹ̀ yẹn wọ́n ń pè ní qatlul khata torí pé ehoro ni wọ́n rí ehoro ló dojú máa kọ èèyàn lọ́ bá tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àìpò ṣèṣì pa àwọn mọ̀lẹ́bí rẹ̀ ní ọ̀bọ̀ gbé wọ́n ọ̀bọ̀ gbé wọ́n mọ̀ san díẹ̀díẹ̀ iye bí wọ́n bá ṣe ní kí wọ́n san títí tí wọ́n ì bàbá ajẹ́ pọ́nrán tó dá kò tó ń tí èèyàn fi san sólòsò díyà kò tó ń tí èèyàn fi san ìdá kan nínú mẹ́ta owó ẹ̀mí bí kápọ́mọ̀ kàkan ló gé kúrò lọ́wọ́ èèyàn mélòó la ní ọ̀sán nu ràkúnmí nàám mẹ́ta bá wò ọmọ akẹ́yọ̀ kan ràkúnmí mẹ́wàá sẹ́wọ̀n kí ràkúnmí mẹ́wàá kò tí ì tó dá kan nínú mẹ́ta àdíyà wọ lọ́ọ̀dà san tẹ́wọ́ mìíràn ní ayé èèyàn bẹ́ẹ̀ ni àwọ̀ ọ̀ràn wọ lọ́ọ̀dà san kò sẹ́ni tí ọ̀bọ̀ san kankan mẹ́wọ̀ ìka méjì ló gé ràkúnmí mélòó ogún ràkúnmí oníṣẹ́ ní bá ń gbé àníbọ̀ gbé kankan torí pé kò tó ìdá nínú mẹ́ta àdíyà. وأما المأمومة والجائفة عمدا تبع يا ماما èèyàn fọyàn lórí débi ọpọlọ ogun lọbẹ ọwọ ọkùn ó sì máa mà sí bẹ́ẹ̀ ìmáàmù Malik sọ pé dhalika ala al-aqila àwọn mọ̀lẹ́bí rẹ̀ ní ọba sàn o wa qala ayda ó tún sọ yìí pé inna dhalika fi malihi no nínú owó rẹ̀ láti mú un. àà ibà màmá ni Málíkù tó sọ pé inú owó rẹ̀ láti mú. إلا أن يكون عديما àyàfi tó bá já láìní yàní kéńgbà kan sọ pé àwọn mọ̀lẹ́bí ní ọba san ọmọ àmà ni o ọmọ àmà fọyàn lórí débi ọpọlọ ọmọ àmà gbóyàn lọ́bẹ̀ dẹ́kun máàlíkù sọ pé fámìlì ní ọba san yìí ó tún sọ pé rárá nu owó rẹ ni àfi tí ọba ni àyíké tí ọba ni mọ̀lẹ́bí ní ọba san torí pé fámìlì ìbáyàn san téèyàn máa mà sí àmọ́ tí ọba ti níbò láti wá bákan náà ìjọba ti tó ìdá nínú mẹ́ta ti díyà tó sì jẹ́ èyí tá ní tìtorí rẹ̀ gbẹ̀san lọ́dọ̀ rẹ̀ bí jẹ́ pé ọmọlúwàbí lòun ẹni tó ṣe léṣe owó òtaràn yẹn sì tó ìdá nínú ni owó òtaràn yẹn sì tó nínú mẹ́ta olówó tó lè fi san àwọn mọ̀lẹ́bí ọba san. ولا تعقل العاقلة من قتل نفسه عمدا أو خطأ ẹni tó bá máa ma para rẹ̀ àbọ̀bá sì ṣe para rẹ̀ mọ̀lẹ́bí kò sí tí ọ̀sán díyà kan fún ta ni olùkọ́ yẹ wa ní ìsìn wọn lọ máa ma para rẹ̀ ọ̀para rẹ̀ gbé ni kò bá jẹ́ pé ọmọ àmà kò bá jẹ́ pé ọ̀sà ṣiṣẹ́ ẹnìkan ò ní sadíyà tani wọ́n tún san fún. sẹ́wọ̀n pé ìwọ tó síra rẹ léṣe ìwọ ti lọ. so ṣùgbọ́n ìwọ náà kọ́ nìkan ló nira rẹ̀ sẹ́kọ̀ọ́ láwọn fámìlì. ṣé àwọn aṣọ fáwọn fámìlì nǹkan ò ti lọ lálọ́gbé ni ìbọn yẹn káwọn ó sì gbowó taràn owó ẹ̀mí lọ́wọ́ ta ni wọ́n ti gbà. ṣé fámìlì náà ni ó ti dáwó jọ fáwọn tí ó jogún rárá wọn ò ní dá nǹkan kájọ. ọlọ́tì ẹnu torí ẹ̀wọ́ tó ń pé ẹ ikú yájẹ̀sín lọ tọ́ ọ lọ gbé oògùn èkúté jẹ òsèrà rẹ oògùn èkúté ló fi máa jìyà nù jahanna àbẹ́nìkan wọ́n ní ah, ibi táyé ń lò tí ẹ yóò má òun ó sì gbá ayé ìwọ ní gbọ́ ọ̀run ìwọ ní gbọ́ ọ̀run irọ́ lásán ẹni tó kú èsẹ̀sẹ̀ sọ yọkàn lọ sùn síwájú tírélà ni. so nítorí di eléyìí tó bá sùn ti tírélà tírélà náà ni wọn máa tẹ ọ títí láéláé nínú náà jahannam eléyìí jẹ bó o ẹni tó sì lọ sọra rẹ̀ látòrí gádà sínú òkun bí máa torí gádà bọ nínú òkun nínú náà jahannam bí ẹsẹ máa torí gádà bọ sínú òkun bẹ́ẹ̀ arú gádà tó wà yẹn wa lórí òkun. ọ rí irú rẹ nu jahannama náà lọ́mọ látòkè sílẹ̀ látòkè sílẹ̀ títí láéláé kọ́ dàrú. وتعاقل المرأة الرجل إلى ثلث دية الرجل obìnrin díyà rẹ̀ yóò máa ṣe déédéé pẹ̀lú dí ọkùnrin níbi aṣeniléṣe títí tí ó fi tó ìdákanu mẹ́ta dí ọkùnrin tí ẹ bá ṣe obìnrin léṣe tó bá gé ka obìnrin kan ó san ràkúnmí mẹ́wàá. tó gé ka rẹ̀ kejì ràkúnmí mẹ́ta àràkúnmí ogun, tọ́ba gíga rẹ̀ mẹ́ta ràkúnmí ọgbọ̀n sẹ́wọ̀n kọ́kùnrin náà tọ́ba gíga rẹ̀ kánkọ́ ràkúnmí mẹ́wàá ikọ̀ ọkùnrin méjì ràkúnmí ogún ikọ̀ ọkùnrin mẹ́ta ràkúnmí ọgbọ̀n tó bá gé ọkùnrin mẹ́rin ńkọ́ ràkúnmí ogójì àmọ́ o tó bá ṣe yí pé ìka obìnrin mẹ́rin lọ bá gé dípò kọ́ jẹ́ ràkúnmí ogójì nígbà tí mẹ́ta ti di ọgbọ̀n ìka mẹ́rin yóò wá di ràkúnmí ogún òrùka gẹ́tì ẹ̀ tó yẹ eh, ìka kan ràkúnmí mẹ́wàá ìka méjì obìnrin ogún ràkúnmí ìka mẹ́ta obìnrin ọgbọ̀n ràkúnmí. òun náà máa bẹ lọ́n pé má gẹ́lẹ̀ kẹrin kókó san ràkúnmí ọgbọn tó bá gẹ́lẹ̀ kẹrin kọ́ ràkúnmí ọ̀padà yóò di twenty bá a ṣe ń lọ wájú là ń jó sẹ́yìn díyà obìnrin yóò máa ṣe déédéé tọkùnrin nínú aṣeniléṣe títí dé ìdákanu mẹ́ta tó ti dé ìdákanu mẹ́ta yóò di ìdajì tọkùnrin torí pé ìwọ ti mọ̀ pé tó bá pè ká mẹ́rin ọkùnrin ni wọ́n gé ràkúnmí mélòó ogójì ràkúnmí ìgbà tó wá gé ká mẹ́rin tóbìnrin kọ́ odògùn ràkúnmí. torí pé sẹ́bẹ̀ ti mà wípé díyà obìnrin tẹ́lẹ̀ náà ìdajì díyà ọkùnrin ni kápẹ́ wọ́n pa obìnrin nísìn díyà wa ni wọ́n fẹ́ gbà ibi tí wọ́n ti sọ ọgọ́rùn-ún ràkúnmí fọkùnrin ràkúnmí mélòó wọ́n sọ fóbìnrin àádọ́ta ara fún mi wọ́n san fófin. ibi tá a ti san ẹgbẹ̀rún dinar fọkùnrin ọgọ́rùn-ún márùn-ún dinar ni wọ́n san fófin. níbi àṣeniléṣe ńkọ́ díyà obìnrin ọmọ ṣe dídí pẹ̀lú tọkùnrin títí tí ó fi dé ìdá kan nínú mẹ́ta tó bá ti tó ìdá kan nínú mẹ́ta ibẹ̀ yẹn yóò tún wá padà di ìdajì yóò padà di ìdajì eléyìí jẹ́ nínú yàtọ̀ tó wà láàrin díyẹ ọkùnrin àti díyẹ obìnrin káwọn obìnrin ọmọ islam pa wọn lé púpọ̀ o torí tí ọba sí islam gan ẹ lè ìgbà sáwàlẹ́lá ẹ rí kíni gbà wọn àìmọye tí wọn ń padà tí wọn والنفر يقتلون رجلا فإنهم يقتلون به táwọn èèyàn kan tí wọ́n pọ̀ wọ́n bá tó mẹ́wàá nafaru wọ́n bá tó láti mẹ́ta dín mẹ́wàá wọ́n pé èèyàn kan gbogbo wọn pátápátá lápá nítorí ẹ̀ yéésì mẹ́wàá lásán o téèyàn ọgọ́rùn téèyàn gbẹ̀rún tí wọ́n bá pawọ́ pọ̀ pààyàn kan gbogbo wọn lápá nítorí pé kíni gbogbo wọn ló kópa nínú pípa rẹ̀ eléyà ń pè ní qatlul jama'ati bil wahid pípa èèyàn púpọ̀ nítorí èèyàn kan téèyàn kan bá wá pààyàn púpọ̀ ńkọ́ ah òun náà lápàá gbogbo wọn sọ pé àwọn fẹ́ kí wọ́n pa onìkan náà níta bá ti pa ó ti parí. àwọn kan sọ pé a pa ni àwọn kan sọ pé a fẹ́ gba díyà ni èèyàn gba díyà ti yín àwọn tó sì fẹ́ pa ọ pa. àwọn tí gbogbo yín bá sọ pé ẹ pa onìkan náà wọ́n pa òní ní kọ́ lọ kó gbogbo fámìlì rẹ̀ jáde o. torí wala taziru waziratun wizra ukhra. ara ẹrù ẹ̀ṣẹ̀ kan kò ní rú tẹlómi kílẹ̀ ìbáyé wa eléyìí ṣẹlẹ̀ látàyè Umar radiyallahu anhu Umar rán nìkan níṣẹ́ lọ sí ilẹ̀ Yemen àwọn kan wá dìjọ wọn lẹ̀ di àpòpọ wọn pa Umar wa ni kó gbogbo àwọn tó pa fún ọmọ wa wá wọn pa gbogbo wọn torí ẹ̀ àwọn kan wá takò Umar pé ah lórí ah. èèyàn kan adúrú àwọn èèyàn ilé pa ó ní àpò ah, iye yìí ni law tamala alayhi ahlu Sana'a àbí ahlu Sana'a laqataltuhum bih tí gbogbo ara Sana'a kápítà Yemen tó bá gbé gbogbo wọn ni wọ́n jọ pa ọ̀pọ̀ pa tó jọ pètèpèrò pa gbogbo wọn ní pàǹtórí ẹ̀ ẹ̀jọ̀ yẹ torí ẹ̀mí èèyàn wọn kọjá gbogbo báwa ṣe máa ṣe ẹ̀mí èèyàn ló fẹ́ dínwó jù ní àwọn orílẹ̀-èdè wọ̀nyí báyìí wọn kà yàn kún kankan mọ́tò gbá yàn kò ní dúró wọ́n dá wàhálà tí ò nítumọ̀ lẹ̀ wọ́n mọ̀ pààyàn bí ẹran ìjọba olóhùn ọ̀gbọ́ títí tí gbogbo olú òfin run a'udhu billahi minash shaitani rajim àrùn pèsè ló ń bẹ ń jọ gbẹndẹ àlùkìyàmù àrònú ikú gbogbo àwọn ẹ̀mí tí wọ́n ń pa yìí báyìí kò lè lọ láì sí jìyà lórí ẹni tó pa wọn lẹ́yìn náà kí ni ìdùnnú ẹni tí tiẹ̀ ń so lórí rúru àwọn orílẹ̀-èdè tiwa wọ̀nyí kí ni ìdùnnú wọn náà rí ẹ̀ ń jẹun ẹ̀ ń jẹran màálùú sáwọn ní ìjẹran màálùú ni ẹ̀ ń jẹran adìẹ sáwọn ní ìjẹran adìẹ ni kí wọn á ní bàbàrà kí ni tuntun ẹjọ́ tó rò ń jọ ó pò òsì bí wọn jẹ chairman local government lásán yọ gbà ẹwà dúró ọ̀ràn tí wọ́n ń dá local government kọ̀ọ̀kan ẹwà dúró ẹ̀mí tí ń sùn lọ́nà àbòsí nílùú kọ̀ọ̀kan ìwọ sì jó lórí ibẹ̀ kí n lè ṣe sí i ó yẹ kí wọ́n ti pèsè dáhùn tó dá lẹ́dẹ̀ ìbéèrè bí ọ̀gbìndà òkèèyàn fáwọn ẹsẹ̀ tí ì sọ gómìnà ẹ wo stéètì kọ̀ọ̀kan ti fẹ̀ tó níwọ̀n bá gbogbo ọ̀ràn tí wọ́n ń dá ń bẹ̀ kí lè rí sèṣì gọ́mẹ̀sẹ̀ tí ì sọ olórí orílẹ̀-èdè gan fúnra ara rẹ̀ lásù rock gbogbo ọ̀ràn tí wọ́n ń dá lórílẹ̀-èdè kí lè rí sèṣì dánàdánà ń dánà fọ́lífọ́lí ń fọ́lí àwọn gbájú ẹ̀ ń ṣe tiwọn wọ́n ń pààyàn bí ẹni ń pẹ́ran kí lè rí sèṣì ẹ̀ sì fẹ́ pé ìtẹ̀ ti jẹ́ ti tó ẹ lọ sí i subhanallah torí ẹ̀ ń ṣe làpèjúwe ọmọ èèyàn ju àpèjúwe ṣinṣin tó ṣe pé lórí ìgbẹ́ gan tẹ̀ ń bá ń lé kókó kú ń bẹ̀ ọ gbà pé kóun ó kú sínú gbẹ̀hùn ó pè òun ju kóun ó jẹ kóun ó tún lọ kábọ̀ lọ ẹ mẹ́sẹ̀ tí ì so oyin oyin lọ́nlọ́ ìgbẹ́ gan èsì gbà pé kẹ́ ẹ pa nǹkórì rẹ̀ ọ tún lọ́rùn ju kóun ó lọ kábọ̀ lọ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọmọ èèyàn tó bá ti wo oyún mọ̀ nǹkan lé ayé yìí àwọn ewu ọ̀ràn tó wà ń bẹ àwọn aṣíwájú ti wà nínú Islam ẹ̀mí ọmọ èèyàn lágbára lọ́dọ̀ wọn tó bá ṣe kí gbogbo ara sọ̀nàá ni wọ́n bá jọ lẹ̀dí àpò pọ̀pá gbogbo wọn pátá ní pàǹtórí ẹ̀ àfi ká máa bẹ lọ́n kọjá ká rí àpẹẹrẹ rú ṣèdọ́gba báwọn bá àti ẹ̀rí gbogbo ẹ̀ nínú ìgbésí ayé tiwa náà ká tó lọ ẹ̀mí àwọn èèyàn german kankan láwọn orílẹ̀-èdè tiwa ẹ̀kọ́ german kankan tọ́jà jù lọ́dọ̀ tiwọn ni bí wọ́n sì kówó jẹ tèdè tóbi jẹ́ pé tí wọ́n bá lo òfin ọlọ́run ọba ni àlàáfíà ìbájọba gan-an ni o àlàáfíà ìbájọba gan-an ìsinmi ìbá sì wà gan-an agbọ́ nínú ìpàdé tí wọ́n láwọn ṣe nípa ọ̀rọ̀ orílẹ̀-èdè eléyìí tí wọ́n ń ṣe lọ́ọ́lọ́ọ́ yìí wọ́n láwọn ẹlẹ́sìn nàṣọ́ra wọ́n ní wọ́n ń yàn àwọn jẹ́ nàìjíríà ìdí abájọ wọ́n nítorí sẹ̀ríà ni wọ́n ń lò wọn ò jẹ́ káwọn ó lo ìdájọ́ bíbélì subhanallah ẹ wò bẹ́ẹ̀ ṣe yí ọ̀rọ̀ mọ́ra wọn lọ́wọ́ ẹni tí ń yànyàn jẹ ń pariwo wọn yàn jẹ torí kófin tí wọ́n ń lò nàìjíríà nìsín ẹni tó mú bíbélì wá fún wọn náà ló mú wá ẹni tó mú bíbélì wá nàìjíríà òun náà ló mú òfin constitution wọ nàìjíríà torí àwọn sọ pé ní England lọ́hùn àwọn èèlò òfin kankan tó wà nù bíbélì torí bíbélì ò lófin kankan téèyàn tẹ̀lé àwọn legislators ló máa ń jókòó tí ọkọ̀ òfin tó bá àwọn èèyàn mu wọ́n ní bíbélì kọ́ máa ń gbé wá fún wọn náà ni wọ́n ń lò ń bí wọ́n dá ilé ẹjọ́ àfọpọ́lọ́ húnlẹ̀ wọ́n sì ní ẹ máa fi bíbélì kọrin ṣọ́ọ̀ṣì gbogbo ní tẹ́ ẹ bá kà ń bẹ̀ lófin ẹ sá ti máa kà bí àlọ́ but nínú ṣẹ̀ríà Islam gbogbo òfin tó wà ń bẹ̀ lílò ni títẹ̀lé ni pàtó òyìnbó sì dé ọba àwọn mùsùlùmí Nàìjíríà lápá abìkan páwọn ti ń lòfin ó sì fi wọn lẹ̀ lórí ẹ̀ àmọ́ máínọ́ọ̀sì ẹ̀ ó lè tọ́ jẹ́ elementary level rẹ̀ ni ẹ máa lò ètò oníṣe pẹ̀lú apààyàn agbéyàn lọ́wọ́ asọ̀yàn lóko àà ẹ má lò. ok ẹ̀yin wá ní wọ́n yàn yín jẹ òjì ká ẹ lòfin bíbélì ẹ má lò. ṣé yorùbá tó jẹ́ mùsùlùmí lẹ̀ yorùbá oríṣiríṣi àkàn lò àìtètè pólì ó lè ń kólókó kú sẹ́ torí pé ó wú àwọn láti sọ gbogbo èèyàn di kiri yóò ní wọ́n ti rẹ́yìn yorùbá mú ẹ̀yin tí ń bẹ nú àpò ọdẹ wọn àwọn etí wọn tí rí mu ni wọn tún fẹ́ ká ẹni ìṣẹ̀ríà náà kú lọ́dọ̀ tiwọn náà wàlà hàwùlà wàlà quwwata illa billah ẹnìkan ń béèrè àwọn local government ní Kwara state ó ní àwọn owó fi kórìíra mùsùlùmí ti jù yìí rí àwa ni à ìlú yín lẹ́yìn rí ẹ̀ rí ìlú kò síbi kan ti fẹ́ràn mùsùlùmí ìfẹ́ rí mi mùsùlùmí kọ́dà tó fi dé London tó fi dé Amẹ́ríkà tó fi dé Berlin tó fi dé Moscow gbogbo wọn pátá wọn kórìíra mùsùlùmí ọlọ́run sì ti sọ fún wa ti pẹ́ wọ́n ní walan tarda anka al-yahudu walan nasara hatta tattabi'a millatahum àwọn yahudi àtàwọn nasara wọn ò lè yọ́nú sí ọ láéláé o títí tó fi dẹni tó ń tẹ̀lé sí wọn wọ́n ti wá fi jàǹbá sí àwa mùsùlùmí púpọ̀ nílẹ̀ yorùbá yìí islam ò sí nílẹ̀ yorùbá yìí islam tó lẹ́mìí la kò fẹ́ sí irọ́ lásán ẹ̀rí tọkọlọpọ̀ àwọn àzọpọ̀lọ̀ nǹkan náà làwọn jọ ń sìn ọlọ́ọ̀lọ́mọ ẹni tí ó wọ àlìkìyàmà ọlọ́ọ̀lọ́gẹ́gẹ́ ìwọ ọmọ pé mùsùlùmí ni ó wà lìjẹ́ náà ó ń tán rẹ̀ jẹ ó sì gbé láwà ní orí bí ó sùn kà. tẹ̀lé yìí túmọ̀ sí pé wọ́n ti rí ọ̀pọ̀lọpọ̀ múlẹ̀ yorùbá ìwà láì. ìdínú táwọn fi máa ń wò pé táwọn mùsùlùmí kan bá wà tẹ́mi bẹ lára àwọn tí wọ́n ni wọ́n jẹ́ fáwọn. kí ló dé tẹ̀yìn náà yarú bí àwọn ọlọ́bẹ̀ yíyọ̀ so islam wọn máa parẹ yọ máa parẹ yọ máa parẹ nígbà tó ṣe pé ẹyin tẹ́lẹ̀ ń ṣe islam náà ẹ̀ máa ṣe tẹ̀mítẹ̀mí ṣíṣe tẹ̀mítẹ̀mí òṣùṣù túmọ̀ sí kọ́ máa lé àwọn èèyàn kọ́ pa wọ́n pa wọ́n pé kí ni alẹ́ sì ń tó ń ṣe kó mójútó bọ́ọ̀ bá islam kò sì sí tó kéré bíi kí mójútó tiẹ̀ tó eléyìí ọjọ́ ti ń wa a gbọ́dọ̀ sọ òsì yẹ wá gan pẹ̀lú nílẹ̀ yorùbá yìí gbogbo kọ́nà tó bá wọ̀ chọ́ọ̀chì chọ́ọ̀chì ni islam ọ̀fẹ́ sí tẹ́lẹ̀ àwọn àǹtẹ̀rẹ̀ wa jẹ kọ́nà àwọn tún kọ́ lórin nígbà ẹ̀yìn ẹlẹ́sìn nàṣọ́ra lọ́yọ̀ state ẹ sọ́ra yín o torí tá a bá dalẹ̀ tá tuntun sa o seventy to thirty ni wá o à irọ́ lásán ẹ mọ reality ẹ sì ṣe statistics studies àbẹ́ ẹ ti pè lóyìnbó yín lọ́wọ́ ẹ kẹ́ ń ṣe studies yẹn ẹ mọ̀ pé lódodo ìrọ̀lẹ́ ń pa bọ́yá ni mùsùlùmí tó ìdá kan tó ṣe sọ bọ́yá ni torí pé tẹ̀lé bá ti fojú di àwọn ẹni tí èsè mùsùlùmí ẹ̀ mọ̀ pé wọ́n sì fi kó yín tọmọtọmọ a wọ́n pọ̀ wàláhì tàláhì wọ́n pọ̀ wàláhì tàláhì wọ́n pọ̀ a ti sun àsùngbàgbé púpọ̀ jù wọ́n dàbí ìgbà tí wọ́n kó àwọn mùsùlùmí Mara. ẹgbẹ́ tí wọ́n kó wọn fẹ́ ṣe program kan Reverend Bello Reverend Yusuf kìíní ah níbo Bello Yusuf tún gbàdé sọ́ọ̀tì. A'udhu billahi minash shaitanir rajim. ẹ wo ibi tí wọ́n ń pè é rìdíìmù yẹn à ìlú ńlá ni ẹ wo ibi tí wọ́n ń kàǹpù ara wọn sí tí ti ń pariwo Jésù yẹn la hawla wala quwwata illa billah. a ah, ó tóbi kọjá gbogbo bìtá gbogbo ẹ̀ wà fún fọ́fọ́fọ́ èèyàn àmọ́ sọ pé ẹ̀yin lẹ jù ẹ̀ má tara ń jẹ kọ́dà mo ro oúnjẹ pé òkè pa lówó àwọn náà wàá ra tó báyìí sọ pé ká pàdé ń ń jọ yìí di sẹ́wọ̀n pé tá a máa ta lẹ̀ díẹ̀díẹ̀ torí pé ojú ọmọ ti wá pé tó nǹkan <laughs> àwa gan láàmú bùtà díẹ̀ díẹ̀ láàmú bùtà díẹ̀ díẹ̀ kó tó rẹ ti máa da kọjá lọ máa rí pé ẹ máa tẹ́ra yín jẹ. wọ́n bìbànú bẹ́ẹ̀ dé torí mùsùlùmí ẹ mẹ́jọ o ẹ jẹ́ àmójútó ẹ̀sìn wa o. ẹ wò lọ́rin bẹ̀ yẹn tó o bá lọ sí lọ́rin tó o máa wá mọ́ṣáláṣí ń bomi wàhálà yọ yọ lẹnu. yàá mọ́sálásí wa dà ó sì máa rí sọ́ọ̀sì lóríṣiríṣiríṣiríṣiríṣi kò sì sí kan tí ò ní kún dẹnu ẹ wá ń yín jẹ ẹni ẹ wọn àwọn tó ń lọ sí awọn àwọn náà mọ́ra wọn mọ́ lọ́rin mélòó lọ ebi lù rẹ wọn sì wá dà sí ń rẹ jẹ irọ́ aburú wa bọ̀ ń lù ọ̀ ń pàtẹ́wọ́ pé àti ẹ̀dúpẹ́ torí délé ọdọwọ wa o iṣẹ́ ńlá níbẹ̀ wájú wa o ní tí wọ́n bá lè ṣe tí islam ó fi lọ wájú ní tí wọ́n bá lè ṣe níbi tí islam ti wà tí ò ní parẹ́ wàláhì iṣẹ́ ni ṣé tiẹ̀ kó tó di pọ̀ lọ ẹlòmíì ó tún wá bẹ̀rẹ̀ láti ibi tí wọ́n bá dé àmọ́ tí wọ́n bá dákẹ́ tí mi bá dákẹ́ wọ́n dájú pé ẹ̀rù ń bà wá kí gbogbo ibi tá a dúró sí i kọ́mọ̀dé kékeré ṣe tàwọn mùsùlùmí mọ́ lọ́jọ́ kan nígbà tó bá ti di pàwọ̀ gbárùkù tẹ̀sìn wa. ọlọ́run ọba kó tó mọ́ ràn wá lọ́wọ́ kó ṣàgbéga fẹ́sìn Islam kó paná adẹ́bọrẹ́ kó kó òkúta bá àwọn kèfèrí kó yí ọkàn tiwọn náà padà fún ọsẹ Islam ọlọ́run ọba kó gbogbo ẹ̀sìn Islam ga ọlọ́run ọba kó ṣe wá ní mùsùlùmí jálẹ̀ kó forí dín ká tó kú kó nínú sàárè wa kó ilaha أستغفرك وأتوب إليك kan gbowó lọ́dọ̀ ẹnìkan lórúkọ pé wọ́n bá fún olùkọ́ tí ó sì dánwò fún wa kí akẹ́kọ̀ọ́ rẹ̀ kí akẹ́kọ̀ọ́ yẹn ò lè bá ṣàṣeyege nínú ìdánwò kí wọ́n máa sanwó fólùkọ́ mú wa yege ẹni tán kó fún kòkó jíṣẹ́ ọlọ́run á ní kí akẹ́kọ̀ọ́ ṣàṣeyege fúnra tiẹ̀ ẹni tó sì gbowó pọ̀ fi jíṣẹ́ òun ti náwó jẹ ṣùgbọ́n ó gba owó ṣáájú kó tó di pé sí islam yìí òun náà pé islam àwọn ó ti yẹ ní ìsìnkú tí ọ̀dà ló ń ṣe ẹgbẹ̀rún mẹ́wàá ló sì ni ṣe ẹ̀wọ̀n kí lẹ́yìn ti yọ ó sì mọ̀ kó gbowó ọmọ ọlọ́mọ nígbà Ọ akàn lọkọ rẹ wọn sì ṣàlàyé bọrọ sí jẹ ìjọ ọjọ mọ pé nǹkan owó ìjíṣẹ ń máa máa ràn owó rẹ ni ọwọ ọma ọmọ ibi tó ti rí ọmọ owó títí èkú ni wọtọ ọmọ ọmọ wa pé ntí ọ̀nà ojú iye owó tó lọ bóyá Ọlọ́run fi rẹ fi forí ọ lórí ìwọ ọ̀daràn tó wù náà. àti sọ àtúntì sọ kọ́dọ̀ ti sú wa sọ. anábì sallallahu alaihi wasallam ní nǹkan kan ò lè yí kádàrá dà àfàdúà kádàrá ti síwájú kádàrá tó ti wá síwájú pọ́ sàdúà látàrí kádàrá àdúà àwọn ọlọ́run yí kádàrá eléyìí padà ṣùgbọ́n àtòsílẹ̀ kò sí tó lè yí kádàrá padà tó tó tó máa gbéra kan máa láwọn fẹ́ yí kíníkan kí ló ń kí ló ń ríran ni sẹ́nu kádàrá tó ń wà yìí nìsín sí òtó kádàrá ìríkàsẹ́ tí mo hùwà ọ̀daràn kò rí tiẹ̀ yí padà tiẹ̀ ní ọ̀hún abọ̀ yí padà torí di ẹlẹ́yìí báyìí àdúrà nìkan bó láti wá mọ̀ yí kádàrá padà á lè mà ju ikú káwọ́ fún dáadáa fún ọlọ́run tó bá ti kọ́ aburú bá ń bẹnu tó kọ fún wa yí padà sí dáadáa tó àwọn eléyìí ọlọ́run bá lọ́mọ bó ń yí padà bí ò yí padà wọ́n kàn máa rí i pé dáadáa dáadáa ní ṣẹlẹ̀ sí ọ ni eléyìí jẹ́ bó ti jẹ́ torí pé wọ́n máa ń tọ́lọ̀ ń kọ fún ọ á ń bọ̀ síbọ̀sí pọ̀ sọ pé wọ́n ọlọ́run bá yí padà wọ́n kàn máa sọ pé táburú bá ń bẹ táìdá bá ń bẹ nínú tí wọ́n ọlọ́run kọ fún mi bá ń yí padà ọjọ́ bó ti jẹ́ alaikum ẹni tó dẹ páńpẹ́ fẹ́ràn ìwà tó ṣe pé èèyàn ní páńpẹ́ mú ṣé ẹni tí ó tẹsẹ̀ bọ páńpẹ́ òun lágbo òríran ni ìbẹ́ni tó dẹ páńpẹ́ kalẹ̀ lápè òní ọ̀sán wò tààrà tó bá ṣe kébi tó dẹ páńpẹ́ sí wọ́n bá jójú ọ̀nà táwọn yẹn máa ń gbà tó náà sì mà pé ojú ọ̀nà ni ọ̀ adẹ páńpẹ́ bẹ̀ ọ̀ da koríko bò èèyàn á tẹ̀ mọ́lẹ̀ lórúkọ pélé ló ń tẹ̀ mọ́lẹ̀ ló kẹsẹ̀ bọ́ àmọ́ tó bá ṣe kébi tó dẹ páńpẹ́ sí ọba jẹnu ahéreko ibi táwọn èèyàn kì í tọ̀ tó jẹ́ ibi tó ṣe pé wọ́n máa dẹ páńpẹ́ sí rúbẹ̀ òun náà lọ́mọ karamba ní tòun ṣe tóun lọ ọbẹ̀ òun náà ni ọmọ bára rẹ̀ ọmọ bára rẹ̀ yanjú ẹ̀ lẹ́yìn ìjọba oṣù jẹ́. Thank you. gba èkejì lẹ́sìn ẹ̀jẹ̀ wá jáde tó bí wọ́n wá pa ẹnì kejì náà láṣọ tó náà gba ẹ̀jẹ̀ padà bóun ti wá gba ẹ̀jẹ̀ ní ẹ̀wà lẹ̀. ẹ̀yìn ọmọ ìyá méjì ti ń jà ọ̀kan gba ìkejì lẹ́sẹ̀ ní ẹ̀jẹ̀ yọ mú àwọn àgbààgbà wa ní gbá tiẹ̀ náà sàn òun á gbá ní ẹsẹ̀ tiẹ̀ náà eyín bá yọ bóò láti ṣe àkọ́kọ́ àti ṣàṣìṣe ìgbà tá à ń sọ yìí pé ẹni tó bá ṣe yẹn léṣe wọn ò ṣe léṣe kì í máa ṣàwọn aláìpé kó ṣe léṣe torí pé wọn káwa náà láàmú pé ẹ mú lọ́kọ́ gbá tiẹ̀ ayé ọ̀bàjẹ́ ayé ọ̀bàjẹ́ lábẹ́ òfin ni ṣẹ̀rí alẹ́ mú lọ ṣẹ̀rí alẹ́ mú lọ sẹ́rí tó bá gbà bẹ́ẹ̀ tẹ́yìn yọ ṣẹ̀rí àlọ́ yọ lẹ́yìn ṣẹ̀rí àdánù yàtọ̀ sípò gba ẹ̀sẹ̀ mú sẹ̀rí àtúnyọ eyín rẹ̀ ò ní gbà yàn má lọ́la sọ̀tùmọ́ nìsín eléyìí lọ yọ lẹ́yìn ẹ̀yin lẹ́sìn fa ẹ̀ tọ́jú eyín ọmọ ọlọ́mọ ẹ̀ tún gbọ́dọ̀ ṣerú ẹ̀ mọ́ torí jẹ́ bá ní kọ́ gba bẹ́ẹ̀ tó bá kú ẹ̀hún kó ní kálukú nu yín ẹ̀ dìnnà ìpẹ́ ẹ̀ dìnnà ìpẹ́ wíbẹ̀ ẹ̀ sọ pé àwọn ọgbà o ó sì fẹ́ máa parọ́ mẹ́ni akúrọ́ mẹ́ni sọ kálukú ọ̀tọ́ ẹ̀yin kọ́lẹ́ sọ pé kí wọ́n gbẹ̀sán torí pé táwọn agbẹ̀sán tó bá já sí kú nígbè tí ẹ̀ ti lo ara àǹfààní kí sẹ̀rí ọ̀wà nù torí tí sẹ̀rí àbá wà nígbà tó bá gbẹ̀sán tó bá já sí kú sẹ̀rí àná ni wọ́n palẹ̀ rẹ̀ mọ́ yóò ti sọ láti sílá wọn ó sì gbé lọ sórí tẹ́ kò sì sẹ́nìkan tí ọmọ ẹnìkan ilé ìjẹ́bù sí jẹ́. Thank you. wọ́n ní kí ni ìdájọ́ olùkọ́ tó ń lu akẹ́kọ̀ọ́ títí tí akẹ́kọ̀ọ́ fi dákú ìdájọ́ rẹ̀ ní pé tọ́mọ yẹn bá kú apààyàn ni tọ́mọ yẹn bá kú apààyàn ni tòtò àìjẹ́ kó máàmá báwí ó wá hàn nínú báwí yẹn wípé ó ṣe pé tó bá lè kú kó kú òun ọ̀ dáhùn fún un tọ́mọ bá lọ kú pín ní wọ́n pa ọ̀nà àmọ́ tó bá hàn nù bá wí rẹ̀ pé kò fẹ́ kí wọ́n bàjẹ́ wọ́n fẹ́ tún wọn ṣe ni lọ́ba lọ já síkú wọ́n yìí kó ṣèèṣì pani kó ṣèèṣì pani táàrí pé méjèèjì náà ló léwu ọmọ ọmọ pa àtò ṣèèṣì pa pípa ti wọ̀ bẹ̀ eléyìí jẹ́ bó ṣe jẹ́ àwọn àyè kan wà báyìí tẹ̀ ń bá ń lu yẹn kò síbi tẹ̀ ń lu ti ṣe lè tóbi tó tẹ́ ẹ̀ bá sá ti jẹ́ kí nǹkan yẹn gbá bẹ̀ ó súnmọ́ kẹ́ ẹ mọ́ pààyàn àwọn àyè yẹn kú mọ́ kò síbi tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ fi lu yẹn ṣe lè kéré tó tó bá fi lè kan bẹ̀ ó súnmọ́ kẹ́ ẹ pààyàn so àwọn èèyàn bùkátà láti mọ mọ́kàtìlì àwọn àyè tí máa pààyàn lára wa àwọn àyè yẹn mawadi'u hassasa àwọn àyè kan tó are sensitive tó akáyè mi lè bá ti ń lùyàn kò síbi nǹkan tí ẹni tó fi ń lù ṣe tóbi tó yọkàn wo lára yóò tún dìde àmọ́ tó bá yẹ kí n tẹ́ ń fi lù kò sí bó ṣe lè kéré tó tó bá fi lè kàn kánú àwọn àyè yẹn ó súnmọ́ kó mẹ́mi lọ ṣe eléyìí lẹ gbọ́dọ̀ ṣọ́ra fún tẹ́ bá fẹ́ bọ́ máa wí ẹ ṣọ́ra fún àwọn àyè tó lè já sí kú tó o bá ti gba aláyè tó lè já sí kú tọ́lọ̀ ń padà wá kọ́ pé kó kú tá a sì rí nínú ìṣesí rẹ pé ọ̀nà náà bó bá lè kú ó kú á sọ pé ó ṣe kí ni ó ṣe sì pa ni kí ni wọ́n á sàn ẹ̀díyá wọn ní pa sàn náà. ń gbọ́ dáadáa. ẹni tó túbọ̀ fún ẹ pé yẹn kò lọ gbọ́ pé yẹn kò bá bàbá rà lóde ẹ̀ àbí ọmọ ẹ̀ kó ṣe dáàbò lọ́gbọ̀n ẹ̀ bí dáàbò yẹn tún ga o wọ́n ní kọ́ lọ túfọ̀ fún yẹn wọ́n á túfọ̀ fún bàbá àbíyá rẹ̀ kú àbọ̀mọ́ rẹ̀ ẹni tó túfọ̀ fún ọba dákú lọ gbaragada ó múná lọ kọ̀tájímá <laughs> ọba bẹ́ẹ̀ kú sẹ́ni tó túfọ̀ fún lọ́pàá ni àbí báwo ọlọ́mọdé á sí ọ̀pọ̀ tú ọláyé ọ̀gá tọ́ba ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bàbá tó túfọ̀ ló ṣe é pa ọ́ wàlẹ́ ọ̀daràn. Hey.

àmọ́ òṣèṣì pa ni torí pé ọ̀fọ̀bẹ pa ọ̀fàdá pa òṣèṣì pa ni wàá san díyà báwo láti á máa túfọ̀ jẹ̀mọ̀ àwọn bàbá àtàwọn màmá torí wọn pé púpọ̀ ìníkẹ́jẹ́ kí wọ́n máa túfọ̀ torí pé wàláì tí èèyàn bá jẹ́ni tọ́pọlọ rẹ̀ tẹ̀wọ̀n tó bá lọ fi gàràngàrà bí aláǹgànà tó ń ṣe túfọ̀ ẹlòmíì ò ní kú o àmọ́ yóò fẹ́ ẹran wọ̀ náà lọ sọ́run àpàpàǹdodo tó o bá ti sọ tó bá ní nǹkan tẹ́ ẹ wí tó tètè yọsẹ̀ wàláì tó bá rọ ọmú yóò fẹ́ ẹran wọ̀ náà dálùkìyàmù. torí àmọ́ àwọn bàbá tó gbọ́n àwọn màmá tó gbọ́n wọ́n ti pààrọ̀ wa wọ́n ti pòwe wọ́n ti ṣe gbogbo ẹ̀ oní òtún máa ń kí bàá mi kí ló dé ẹ sọ ohun tó bá ṣẹlẹ̀ ó ti yé mi mọ́ mọ́ kó gba náà láàkú ọ̀dà tó bá jẹ́ bẹ́ẹ̀ ah àǹkẹ́ ọ̀kín ah, sọ̀rùn rí wọ́n ti wá pé ah, máa mi àǹkẹ́ ẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní <laughs> so níbẹ̀ yẹn ẹ rí i pé wọ́n ti foundation rẹ̀ fún lóríṣiríṣi so ara rẹ̀ yóò ti ra ara gbà yàtọ̀ sí pọ̀ kan gbèlú lójijì. eléyìí jẹ́ bó ṣe jẹ́ ẹ sì wọ ẹni tó ṣe pé nígbà tó bá wo nǹkan kan mọ́ lára wọn ò fi ní ra mú kí ni wọ́n wò wọ boys tó ṣe ọmú yìí bàbá arúgbó kan màmá arúgbó kan ó pẹ́tọ́ mo bá ní ra màmá yìí mú kí n ra bàbá yìí mú káwọn náà bá tún lọ. so nítorí ẹ̀ làwọn èèyàn ṣe máa ń wárú wọn lọ túfọ̀ kì í sọmọdé ní ọ̀lọ́ túfọ̀ kọ́ra lórí fóònù tó bá gbé fóònù náà láti túfọ̀ ọmọ bó sọ inna lillahi wa inna ilayhi raji'un inna lillahi wa inna ilayhi raji'un tí <laughs> so bẹ́ẹ̀ yẹn. pé a ah, ọlọ́run forí jìn lágbájá ọlọ́run forí jìn lágbájá ẹ́ ó sì rọ apá fún un ẹ̀yìn rẹ̀ lọ́wọ́ àlọ́ba tọ́wọ́ pé tó wá bá inṣàlá yóò ti máa tutù ó ti rán àwọn èèyàn gangan nítòsí tí wọ́n ti tètè wá sọ eléyìí pàtàkì púpọ̀ wa an la ilaha illa